hello and thank you for coming to my 40th birthday lecture. I will be taking you through the language versions of my book on anesthetic pharmacology 101. In French, Explication pharmacologique de la différence observée entre les essais dans la récupération après l'anesthésie, pharmacologie anesthétique 101. en Spanish. Explicación farmacológica de la diferencia de género observada en la recuperación de anestesia. Farmacología anestésica 101. Ní Yorùbá, ẹ̀kọ́ ogun oògùn akúnilóorun apá kìíní language from healthcare workers lati ọwọ́ Yewande Okunoro Oyekenu. Òun lẹ ti ń dúró de o, ti jáde. ẹ lọ rà ní lulu bookstores kí la ṣe ìwé yìí fún oríṣiríṣi ni ó ń ṣẹlẹ̀ nílé ayé ńsìn tí ẹ bá wo oògùn akuniláàrùn àwọn mi ò mọ ìtumọ̀ ẹ̀ wọ́n kà á kò yé wọn lórí ìwé yìí oògùn oorun ni oògùn tí a máa ń lò bóyá ká lè sùn dáadáa àbí orí ń fọ́ èèyàn dókítà fún ní oògùn oorun kó lè sùn dáadáa kò ní lè rí orí tó ń fọ́ yẹn àmọ́ oògùn akuniláarun ni oògùn tí àwọn dókítà máa lò kí wọ́n tó lè ṣiṣẹ́ abẹ tí wọ́n bá fúnyàn ní oògùn oorun kí ẹ máa sùn kò sí bẹ́ẹ̀ ṣe lè sùn sùn tó tí wọ́n bá mú ìṣó bá kàn mọ́ olúwẹ̀ olúwẹ̀ àtàjí kó ti ara ẹ̀gbọ́n tiẹ̀ gbóòórùn ìṣó àtàjí àmọ́ oògùn akuniláarun ni àwọn oògùn tí a gbọ́dọ̀ lò láti kún àwọn aláìsàn lóhun ká sọ wọ́n sí ìdàkejì ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run tó bá yé yín tẹ́ bá wo nǹkan tó wà lọ́wọ́ mi àpẹẹrẹ ọpọlọ rèé mi ò bá fẹ́ láti fi hàn yín bí ọpọlọ ṣe rí àmọ́ àwọn ìgbìmọ̀ ò gbà kí a máa fi ọpọlọ aláìsàn sórí afẹ́fẹ́ òun rèé ọpọlọ rèé ń sìn ẹ̀rí bó ṣe pàdé inú orí èèyàn bó ṣe rí rèé ṣẹ́rọ́pọlọ yẹn ó dàbí ilẹ̀kùn kí ẹ wà nú ilé yín sìn a máa ń pè ní blood brain barrier kí a wá máa bóyá à ń wo akọ̀wà kitchen àbí ká wà ní dining kakọ̀ rí ẹnìkan kó wọlé àá báwo lo ṣe wọlé a lóun ṣílẹ̀kùn ò bá dẹ̀ kanlẹ̀kùn kó tó wọlé àmọ́ tó bá jẹ́ pé ẹ fi kọ́kọ́rọ́ tilẹ̀kùn yín bí àárín òru kẹkọ̀ọ́ rí èèyàn wọlé kódà olúwa lè fi ìbọn kó fi kó ní kí lélẹ́yìn ṣe inú ilé mi báwo ló ṣe wọlé kó lóun sílẹ̀ wá ó sílẹ̀kùn mo fi kọ́kọ́rọ́ tilẹ̀kùn mi so báwo ló ṣe wọlé á ní mo já ilẹ̀kùn bẹ́ẹ̀ náà ni ṣe rí oògùn oorun wọ́n fi ń ṣí ilẹ̀kùn ni àwọn blood brain barrier yẹn àwọn oògùn akunnilórun wọ́n já ilẹ̀kùn débi pé wọ́n máa sọ àwọn aláìsàn sí ẹsẹ̀ kan ayé kan tó lè ṣe abẹ lórí wọn tó bá dẹ̀ ṣe tán wọn á tún jí padà ṣe ara àwọn oògùn akannilóorun yìí wọ́n ní àwọn kan tó wà nínú wọn tí kò fi bẹ́ẹ̀ dáa olúwe ò lè wà ní ìdùbúlẹ̀ àìsàn kí dókítà dẹ̀ máa ṣiṣẹ́ abẹ á wà ní ìrora ìtorí ẹ̀ ó ní àǹfààní oògùn akónilórun kò kí ń jẹ́ kí àwọn aláìsàn kọ́ ní ìrora tá a bá ń ṣe abẹ ìwé yìí á ṣàlàyé àǹfààní tó wà nínú oògùn akannilórun ṣùgbọ́n àwọn nǹkan tó wà nínú ẹ̀ tí a lè tún ṣe màá ka díẹ̀ nínú ìwé yìí lákọ̀ọ́kọ́ ní ṣókí lórí ìwé ìwé yìí wà fún àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ètò ìlera àti gbogbo ènìyàn tí wọ́n nífẹ̀ẹ́ sí bí àwọn oògùn akannilórun fún iṣẹ́ abẹ ṣe ń ṣiṣẹ́ lára ìwé yìí fi hàn ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nípasẹ̀ àìlera lẹ́yìn iṣẹ́ abẹ pàápàá láàárín àwọn ènìyàn tí ó wá láti orílẹ̀-èdè kan sí òmíràn yàtọ̀ sí àwọ̀ ara wa bíi aláwọ̀ funfun tàbí aláwọ̀ dúdú ìyàtọ̀ tún wà nínú imú wa oríṣiríṣi imú ni ó wà imú aláwọ̀ dúdú yàtọ̀ sí ti Chinese tàbí imú aláwọ̀ funfun gbogbo àwọn ìyàtọ̀ yìí lè fà á kí iṣẹ́ abẹ kó yára tàbí kí ó pẹ́ bákan náà ìwé yìí tún tan ìmọ́lẹ̀ sí iṣẹ́ abẹ fún imú àwọn ènìyàn àti ipa tí àwọn dókítà tí ó kó nínú iṣẹ́ abẹ láti jẹ́ kí ìlera dé bá àwọn ènìyàn lásìkò lẹ́yìn iṣẹ́ abẹ pẹ̀lú oògùn akuniláàrùn mo nírètí pé ìwọ yóò gbádùn kíka ìwé yìí mo dúpẹ́ Yéwándé Òkúnọ́rẹ̀ Oyèkẹ́mi kí ẹ tó lọ ra ìwé yìí má ṣe oore kan fún yín màá ka díẹ̀ fún yín ó lè dá pé àríyá àbí ó tì àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní àgbáyé ni ó wà ní ìwé yìí tó jẹ́ pé àwọn dókítà wa wọ́n gbọ́dọ̀ ṣàkíyèsí orí kìíní ìyàtọ̀ láàrin akọ tàbí abo pẹ̀lú ìyàtọ̀ nínú àwọn ara lórí ìmú láradá ìwòsàn lẹ́yìn oògùn akuniloorun fún iṣẹ́ abẹ ní ọdún 2001 ọ̀tọ̀lani kọ́ńtì sọ́lẹ̀tọ̀ 2001 sọ pé àwọn ọmọ áfíríkà márùndínlógún aláwọ̀ dúdú ti orílẹ̀-èdè Senegal gba àkókò kí wọ́n tó jí padà lẹ́yìn ogun apenilórun pọ́pọ́fọ́ fún iṣẹ́ abẹ ṣùgbọ́n àwọn aláwọ̀ funfun márùndínlógún láti orílẹ̀-èdè Italy tí wọ́n kópa nínú ìwádìí yìí síwájú àwọn aláwọ̀ dúdú jí padà lẹ́yìn iṣẹ́ abẹ pẹ̀lú pọ́pọ́fọ́ Ọ̀tẹ̀làní Kọ́ńtì Saul et al. 2001 ìtumọ̀ ni wípé tí a bá ṣe iṣẹ́ abẹ a rí pé àwọn aláwọ̀ funfun tí a mọ̀ sí òyìnbó ní èdè gẹ̀ẹ́sì Caucasians wọ́n máa ń kọ́kọ́ jí lẹ́yìn tí Caucasians bá jí ìyẹn àwọn òyìnbó ni àwọn Chinese wọ́n á jí tó lẹ́yìn yẹn àwọn ará Brazil wá jí àwọn Malaysia wá jí lẹ́yìn àwọn India ṣé aráwọ̀ aláwọ̀ dúdú àwọn ọmọ áfíríkà àwọn la máa ń pẹ́ jí àsìkò kan náà ló sì bẹ̀rẹ̀ iṣẹ́ abẹ o àmọ́ aláwọ̀ oríṣiríṣi tí a ní oògùn òṣìṣẹ́ káàkiri lára wa kò kí ń ṣe bákan náà ẹ má sọ pé oògùn kan India ló ti ṣe nítorí ìgbà míì ẹ lè rí pé oògùn tó ń ṣe fáwọn òyìnbó kò bá yín lára mu àwọn India nítorí àwọn lọ súnmọ́ wa bíi bọ́ṣibáṣe wà lórí orílẹ̀ wọn súnmọ́ wa àwọ̀ wa ó wà lára yàtọ̀ sí àwọ̀ ara imú wa yàtọ̀ ṣe rí àwọn àwọn dúdú imú wa ó wúwo ó sì fẹ̀ àmọ́ imú òyìnbó ó gùn ó tínrín ni kí aláwọ̀ dúdú sì kó lọ bá dókítà kó ní òun fẹ́ sọ imú òun di olóòótọ́ olóyìnbó ẹ mọ̀ pé dókítà á pẹ́ kó tó ṣiṣẹ́ torí a máa mọ imú yẹn a máa mọ ìtọ́ bá wá ṣe tán kò ní dàbí omi òyìnbó imú nǹkan mi ló máa dàbí so nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn nílé ayé ni pé àwọn káàkiri àwọn wọn ní wọ́n fẹ́ dàbí òyìnbó àwọn fẹ́ kí imú wọn kó tínrín even àwọn ará China náà wọ́n máa ń ṣe wálé fáwọn imú wọn wọ́n fẹ́ dàbí kó even àwọn òyìnbó wá náà wọ́n oríṣiríṣi nǹkan kò dẹ̀ sí àwọn dókítà tó kọ́ṣẹ́ imú tó pọ̀ so àwọn tó ọmọṣẹ́ tàbí wọ́n láṣẹ láti ṣí ilé ìwòsàn lọ́ máa ṣe imú yẹn tó máa ṣe tí ó máa bàjẹ́ tẹ́ bá wo ààrùn coronavirus tó ṣẹlẹ̀ láìpẹ́ ṣeré léyìí ẹlòmíì á ní fashion ni á fi bomú ṣeré léyìí wọ́n á ní e, eléyìí ló dáa ó ní kinní kan lẹ́gbẹ̀ẹ́ wọ́n á bomú eléyìí tí wọ́n ṣe fún àwọn dókítà tó bá ń ṣiṣẹ́ nílé ìwòsàn wọ́n á lò ìjẹ́ ẹ mọ̀ pé coronavirus tó dé bá wa yìí lẹ́yìn ìgbà tó ṣe díẹ̀ sìn gbogbo wa ọlọ́run má jẹ́ kí a máa wá dókítà tó máa tún imú wa ṣe o nítorí àrùn coronavirus nǹkan tó máa dálẹ̀ ó máa pọ̀ àmọ̀ràn mi ni pé àwọn ọmọléèwé wa tó bá fẹ́ yanṣẹ́ dókítà oríṣiríṣi dókítà ló wà ṣùgbọ́n àwọn dókítà tó ń tún imú ṣe pàápàá jùlọ àwọn dókítà obìnrin tó ń tún imú àti ojú ṣe wọ ò pọ̀ ẹ jẹ́ n ka díẹ̀ sí nínú ìwé yìí ní àkókò náà ni àwọn oníwádìí milesetol two thousand and one ṣe ìwádìí ní orílẹ̀-èdè Australia lórí ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nínú ìmápadà lára ìwòsàn lẹ́yìn oògùn apanilórun fún iṣẹ́ abẹ ìwádìí orílẹ̀-èdè Australia ṣe àkíyèsí pé àwọn obìnrin máa ń ṣáájú àwọn ọkùnrin jí padà lẹ́yìn iṣẹ́ abẹ nígbà tí àwọn oníwádìí ṣe àyẹ̀wò láàrin ọkùnrin mọ́kànlélógójìlélúgba àti obìnrin méjìlélógún lélúgba àwọn oníwádìí yìí jẹ́ kí a mọ̀ pé àwọn aláìsàn ṣe la ojú wọn lẹ́yìn iṣẹ́ abẹ ìtumọ̀ ni pé tí àwọn dókítà bá parí iṣẹ́ abẹ tí aláìsàn bá ti lajú ìyẹn recovery time ó ti jáde nínú tíátà wa ni ó ti lajú time of recovery wa kan ó tì tí ẹ bá wo ẹ̀jẹ̀ wọn ẹ rí i pé oògùn yìí ó sì ṣẹ́kù nínú ara wọn iṣẹ́ oríṣiríṣi ti ṣẹlẹ̀ àmọ́ àwọn tó ń wo ẹ̀jẹ̀ tó lè sọ pé à oògùn akúnilọ́rùn sì kù lára ẹ̀jọ̀ ẹ má jẹ́ kó ì tí ì lọ́lé o if not èèyàn tó ti jí ní hospital adélé wa kàn rí pé ó já sí fún ni o ẹ̀jọ̀ kí àwọn oníwàádìí tó lè sọ pé ìyàtọ̀ wà láàrin ọkùnrin àti obìnrin wọ́n gbọ́dọ̀ rí pé àwọn aláìsàn lo oògùn tó bá wọn lára mu nínú ìwádìí wọn nítorí ìdí èyí a kò lè sọ pé ẹni tí ó lómi lára àti ẹni tí ó ní omi tí ò ní omi púpọ̀ lára dọ́gba nígbà tí wọ́n bá dáhùn ìbéèrè ṣẹ̀rí oògùn akuniloorun ah ó mà nífẹ̀ẹ́ ọ̀rá so tí èèyàn bá ní fat púpọ̀ lára ìyẹn ọ̀rá oògùn akuniloorun á ṣe iṣẹ́kíṣẹ́ lára ẹ̀ torí ó máa lọ sápamọ́ ibi síbi táwọn ọ̀rá yẹn wà gbogbo oríṣiríṣi yìí ni ó wà nínú ìwé yìí àmọ́ ní pàtàkì jùlọ kí àwọn dókítà wa kí wọ́n ṣọ́ra láti máa fún èèyàn ní oògùn oògùn akuniloorun kó dẹ̀ máa ṣàlàyé dáadáa fún àwọn tó fẹ́ ṣiṣẹ́ abẹ pàápàá lórí imú kò ṣe pé wọ́n parí iṣẹ́ abẹ imú wọn ó pẹ́ obìnrin ló ní ọ̀rá lára nípasẹ̀ wípé bóyá wọ́n lóyún àbí oríṣiríṣi ọ̀rá tó wà lára obìnrin ló ń jìyà jù ẹ lọ rà ní lulu bookstore tí ẹ bá dẹ̀ lè rà online ẹ jẹ́ kí n mọ̀ màá bá yín get copy ní pàtàkì jùlọ ìwé yìí àwọn èèyàn ní wọ́n kò wọ́n hundred dollars kò wọ́n tí ẹ bá ra ìwé kan àwọn ọmọ secondary school àá fi ta wọ́n lọ́rẹ wọ́n lè fi kà á ìwọ tó ló fẹ́ ka medicine bóyá o fẹ́ lọ UCH o fẹ́ lọ UNILAG tó bá bára ẹ ní igbó ọ̀rà bóyá o lọ ṣe project èdè tó máa fi bá àwọn aláìsọ̀sọ̀ inú wọn á dùn torí nǹkan tó fẹ́ ṣe òye wọn ẹ ṣe gan-an tí ẹ wá bá mi jọyọ̀ ayọ̀ ọjọ́ bí mi lénìí ire á kárí o.